How About good evening. About my love. How <laughs> About what are you eating? You having fruit? Papa is having fruit. What fruit are you having? Oh, about. Oh, Lord. Il s'est dit, j'ai dit, le film va pas tard. Papa, remove I'm very, very hurt. Remove oh, me, Abba. Abba. Oh, remove me. I am hooks. Let's see. What are you eating, Oba? And your <laughs> That's not possible. That is not possible. Oh, Lord. What are you doing? What are you eating? Grapes. Okay. Red grapes. Okay. Hey, Nikki, why Jehovah? wá jẹ ọba. Okay. Oya kiss me. <laughs> Oh, wow. Amen to that. Oh, wow. Amen to that. Yes, Take sure. life. Take life in Mafia Pabo Bondan. Amen. Yes, sure, me. I want to share my husband. Let me share my husband to people. How about the ni mo ṣe o? Àdìdú ọba ọba ni mo Ayé ò le sẹ́ni tó ẹni tó mọ̀wé. ẹni tó mọ̀wé ṣùgbọ́n òun ló mọ báálábà olùjókòó tẹ́tẹ́lẹ́ òjò ògùn òjára wọn lò ẹ máa yé. ikú pa ẹ́. olùjókòó tẹ́tẹ́lẹ́. ọba kí ló jẹ tẹ̀tẹ̀lẹ̀. o tọ́jú bọ nǹkan. wo o bá àwọn aláwọ̀ yìí ìwé lọ fún àwọn aláwọ̀ ìjọmọlúwàbí pé kàn dira fún ẹ. o lọ jókòó tẹtẹlẹ tẹtẹlẹ má lo ẹ má yé má hmm. jayé ẹ má yé. God forbid o ó mọ̀ à. Akiva, where is Akiva? You know I love you. I know, Oba. I'm I am very aware of it. I cannot do without you, you, you, you. I cannot do without you, you, you, you, you, you, you, you, you. Ah, Oba. I cannot do without you. Baby girl, skin, skin, skin, skin, skin, skin, skin, skin, school. I'm gonna do it without you, you, you, you. Bàbá jẹ́ ká display love wa fáwọn people Yeah, Jẹ́ kó lọ pokùn so, kó lọ faint. I'm gonna do without you. Àbí o, but I love you too. I love you too. I love you too. I love you. too. I love you with all my heart, with all my abdomen, with all my category of penis. Ah, I know that. I am very aware of it. Momo, alone, seriously. If only, if only. Today we are going to talk about is it good Today we are going to talk about is it good for a single boy to marry a after one lady or after two ladies? Is it good or not? That is what we want to talk about today. Ah. Ooh, Emma, I'm upset about single mother. Emma, upset àwọn single mother. I come again. Mm-hmm. Is it good for a single man? Yes. Marry mm-hmm. a lady that have two kids or one. If what is the benefit? What is the negative? What is the positive? Mm. That is what we want to discuss today. Mm. Okay. So, do you want me to start? Go on. I think is I think when you fall in love, you can't help. Although everybody have category of like this is the person I want to be with. Mo fẹ́ fẹ́yàn tó ti bímọ rí But then will be really. bí ọkùnrin lè ti ní lórí ẹ tẹ́lẹ̀ pé mi ò fẹ́ fẹ́yàn tó ti bímọ rí tẹ́lẹ̀ you know mi ì fẹ́ nǹkan bẹ́ẹ̀ but then tí love bá creep in ó máa gbàgbé gbogbo kátígórì nǹkan tó ti sọ àbí tóbìnrin yẹn bá lówó ń gbà mí ọkùnrin máa gbàgbé gbogbo kátígórì pé ẹni tó ti bímọ rí tẹ́lẹ̀ kí mo fẹ́ fi ṣe. So, what are what are the benefits pé kéèyàn fẹ́ni tó ti bímọ rí àti negative tó wà ń bẹ̀. ah èmi ò mọ̀ nípa negative tó wà ń bẹ̀ o but the benefit is ẹni tó ti bímọ rí tẹ́lẹ̀ ó lè jẹ́ by mistake ó lè jẹ́ by. whether it's uh, mistake whether it's not a mistake we don't want to know anything about that is it good okay. or not and what is the benefit and what is the dis what is disadvantages and what is advantages. Mm. The benefit is like the woman will probably settle down because she has been with somebody else before, it didn't work out, and then she will try to make the second one work out properly. That's very good. So, disadvantage of it, I don't have a clue. if you know that you do, you don't know you don't know what what to contribute on this Mara, don't come up that is our topic this evening hello. hello ẹ kálẹ́ ọba. ẹ káàbọ̀ kí lẹ́rìí sọ sọ́rọ̀ tó wà nílẹ̀. ọ̀rọ̀ tó kọjú sẹ́lòmí ẹ̀yìn ló kọ sẹ́lòmí ṣẹ́rí ó bẹ̀rẹ̀ ó depend on your perspective bí oníkálukú ẹni tó ti bímọ rí tó ti lé experience yàtọ̀ sẹ́ni tí ò ní experience but pẹ́lúmi bímọ real experience kò mí pé kò ní wà ṣẹ́rí wà tí èèyàn bá fẹ́ wù lára rẹ̀ yàn ńlá determine bí irú relationship yẹn á ṣe rí bọ̀ pé èèyàn bímọ rí kò í ṣàrùn pé èèyàn bímọ rí kò í ṣàrùn. kí ni advantage tó wà níbẹ̀ kí ni disadvantage tó wà níbẹ̀. ṣẹ́rí disadvantage tó wà níbẹ̀ ni pé for ọkùnrin probably to me èmi ò èyí advice ọkùnrin kó lọ fẹ́ tó bá ti bí ọmọ rí reason ni pé as time comes interest á wà fóbìnrin lórí ọmọ tó ti ní ahead ọmọ tó bá ṣe bí fẹ́ nìyẹn and part of interest tó máa wà ń bẹ̀ ń gbà mí ni pé uh, affords ọkọ to kita responsibility on his own kids which ó máa mú issues wáyé tó bá yẹ pé obìnrin yẹn ló wà fortunate tó lọ́n bless ju the other man lọ tí contribution dẹ̀ ń wá látọ̀dọ̀ obìnrin ju ọkùnrin lọ in some cases tọmọ ẹ bá ṣe ní tí yóò dáa á ta ìyá lára láti bá a wítọ́ kọ ẹ̀ bá ẹ̀ṣẹ̀ ọkọ̀ tó ẹ̀ṣẹ̀ fẹ́ bá ń bọ́mọ tó ti bí tẹ́lẹ̀ rí àwọn kékèké ẹ̀rẹ̀ mọ̀ nǹkan ọmọ kékeré àwọn ọ̀wà mi wà lọ́mọ kékeré tá a mọ̀ jẹyọ tó mọ̀ ń cause issues so it's better for somebody to go for single or even though after one single mother to go for single father so ó mọ̀ ń better kí single man wọn get involved in that issue that is my own perspective. so ẹ̀kọ́ tẹ́ ń trust ti sọ ni wípé kí sing ẹ ẹ kí single father kó fẹ́ single mother am I right. yes that is my own side. kí single kí single kó fẹ́ single àbí. kí single fẹ́ single kí ma after one fẹ́ after one kí single fẹ́ single ni o. That's very good. That's my whole side. Ẹ ṣeun kan. Ẹ rọra sa ẹ Ẹ ọba. Ẹ káàbọ̀ kí lè rí sọ tó wà ni pé ó ṣe nǹkan tó le. Advantage tó wà nínú kéèyàn fẹ́ single mother ni pé ẹ bọ́ pé bóyá ilé àkọ́kọ́ tó wọ́kọ́ wà àwọn bóyá ó bímọ fẹ́nìkan tí irú èèyàn bẹ́ẹ̀ yẹn ti máa ní experience ní tó ti máa rí pé kò sí nǹkan kan tà so tó bá jà wá rí ọkùnrin kan so ó láti give out best yẹ láti secure ọkùnrin yẹn torí ó mọ̀ọ́kan tó ju ẹ̀ ti rí ń ta and it's advisable for man as a man kó tẹ̀lé obìnrin tó ti ní experience tó ti rí ta ni ó ti mọ̀ pé ìta yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ so tó bá jà wá rí ọkùnrin kan tó rẹ́dì tó fẹ́ stable sí life ẹ̀ bó ṣe máa tọ́jú ọkùnrin yẹn máa yàtọ̀ but uh, disadvantage tó wà níbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ìwà ló sọ di single mother so ìwà yẹn kẹ̀dẹ̀rẹ́ wọn tí change so tó bá tún rẹ́ lòmíì náà same ìwà yẹn wọ́n á fẹ́ wá continue nílé ẹni yẹn tó bá tún fi bá yé ẹni yẹn jẹ́ tí ẹ̀nà tó fi máa fi tì wọ́n jáde so advantage àti sàbẹ̀ tó wà bẹ́ẹ̀ ni ó wá kù sí ọkùnrin lọ́wọ́ pé tọkùnrin bá máa ṣe owó single mother ó máa wà very very careful ó dẹ̀ máa wà very very observant nípa moving to complete ayé ẹ̀ àwọn grace kan wà yẹn pé tí ò tí bímọ rí tí ò tí mà rí àwọn máa ń ní àǹfààní púpọ̀ torí àwọn ò tí tọwò rí bóyá tó ti lé experience ẹ̀ rí èèyàn ọmọwọ́ tó fẹ́ gbé wá èmi ò lè jẹ́ wà yẹn ló gbé kúrò ibi tó wà ó tún wá rọkùnrin ní kò ì change kò rẹ̀ ilẹ́nu so ọkùnrin yẹn ló máa wà very very observant ó máa wà careful láti mọ irú èèyàn tó fẹ́ gbé sílé ǹtẹ́ ìmọ̀lẹ́ sọ sí nìyẹn. ẹ ṣeun gan. ẹ kalẹ sá. ẹ kalẹ sọ̀rọ̀ tó wà ń lẹ. ẹ kalẹ o ọba ẹ wo ó ní ó depend lórí àwọn ìwà tí obìnrin bá wù ṣe rí ìwà míì wà tó yẹ pé ọkùnrin ló máa ń jẹ́ kí obìnrin míì wu ìwà tí ò yẹ kó wù ẹ wo ẹ wo bí rèmi sìnyí single mother ni mi mo ní ọmọ méjì kó tó di pé mo máa marry mo ò já ojú mi ò là rárá to cut the story short mo ṣàlóyún fún bọ̀bọ̀ yẹn ṣá we just dated for three months so mo lóyún fún un ìgbà tí mo dẹ̀ lóyún fún un ó ní pé kí n má yọ oyún ó mú mi lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ mo ní i was not ready yet then mo wà ní nineteen years mo ní mo ò sì ready ó ní mọ́mí ẹ̀ ní wọn kì í yọyún lé àwọn ò pé tó bá yọyún lé àwọn kìnnìkan kìnnìkan to cut the story short ó ṣàṣe wedding ó ṣe wedding mo wọnú ilé ẹ̀ ìjọ́ kẹta ni mo gbọ́ pé ó mo kàn rí tracy sí pé ó dó ọ̀rẹ́ mi ọmọ yẹn náà dẹ̀ ti marry so ìgbà tí mo rí ọmọ yẹn ní orí fóònù ẹ̀ èmi kàn feel pé ah ọ̀rẹ́ mi yìí ó ti marry pé kò sí nǹkan kan pé bóyá kò lè kò lè ṣe anything fún un the story ṣá ó ṣàdú ọmọ yẹn so later àṣírí wá tú ibi tó dú ọmọ yẹn dé ibi tó tí ó mọ ọmọ yẹn like ibi tí ọmọ ọmọ yẹn tún ṣe fún like ó tún ó set up ibi tó ti set up ni mo ti rí mo ti rí traces ó ṣàparọ́ fún mi mo ṣàka so ibi tọkùnrin ti bẹ̀rẹ̀ lélẹ́yìí èmi tí mi ò já tó yẹ pé mo máa wà nínú ilé wàá lọ oṣù kan oṣù kan wàá fi mí sílẹ̀ nínú ilé ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì one month màmá ké tó bá máa pè mí ó máa pè mí ní fídíò pé kí n píkì kọ́ mi pé òun fẹ́ rí mi àtọmọ kẹ̀dẹ̀ máa wo first born mi first child ni first born mi o ìyẹn ọkùnrin ó lọ ó tún máa padà ìgbà tó tún máa padà wá ṣá ó tún bẹ́ẹ̀ mi kì í máa bínú pé ṣù ni ìgbà tó wá ti di pé ah, èṣù ni again so tó bá ti wá lọ bẹ́ẹ̀ ó ti wá di pé ó ti sú èmi gan pé báwo ló ó tún ti fẹ́ fi mí sílẹ̀ lénìí ó tún ti ń lọ why na why ó wá di pé mo wá mo wá tilẹ̀kùn pé má jáde ṣó tún máa fèmí nìkan lẹ̀ sínú ilé pẹ̀lú ọmọ kékeré ní ọwọ́ ni ó wá di pé ó bẹ̀rẹ̀ sí ni máa nà mí ó bẹ̀rẹ̀ sí ni máa nà mí tó bá ti nà mí tó máa bẹ̀bẹ̀ kí má bínú èṣù ni màá tún ní òkè kò sí wàhálà á tún lọ. èló kan mi kan story ìdílé fámìlì ẹ ṣé wúmà yóò gbọ́ ọkọ̀ tààzọ́ látàárọ̀ ni kí ni advantage tó wà ní relation nínú dìsà kí ni advantage tó wà ní pé kéèyàn fẹ́ single kí ni tèmi pẹ̀lú eh, eh, nǹkan tó ṣẹlẹ̀ nínú fámìlì ẹ̀ wetin concern me bá dà ṣé mo wá parí ìjà ń bí ah nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ló lọ ń dáhùn ta ló ráàyè gbogbo èèyàn mi ráàyè ni ẹ kọ́kọ́ gbé láìkì dé ten thousand náà kó tó ipa máa tẹ̀síwájú ẹ ti ń dọ̀lù láìpẹ́ yẹn ẹ double tap ẹ double tap ẹ double tap ẹ double tap kí láìpẹ́ kọ́ oro ten thousand ká tó máa tẹ̀síwájú kí sáré fi yẹn kọ́ ẹ̀yin lẹ́yìn dá wa dúró wa ní kẹ́ double tap kẹ́ gbé láìpẹ́ dé one eh, ten thousand. nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí látàárọ̀ ni wípé ṣé ó dá kí single man kó fẹ́ kó fẹ́ after one lady or after two tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni advantage tó wà níbẹ̀ kí ni disadvantage tó wà níbẹ̀ kó tá à ń sọ níbẹ̀ àìní àníkẹ́ wá sọ story family yìí fún wa. I gonna do without you. I gonna do without you. I know. I know. I cannot do without you. Go skin, skin, skin, skin, skin, skin, skin, skin, skin, skin. skin, skin, about me? I cannot do without you. How about me in the show? I cannot do without you, Goski. Oh, bá mi When I see you, I don't want to see anybody. Hey. I don't want to see Busayo. I don't want to see anybody. Ṣé ti gbọ́ ẹ̀yin When I see you, I see my joy. Hey. You lẹ́ ń dá wa dúró ẹ̀dọ́gbọ̀n tap at one six hundred ẹgbẹ̀rún ten k. You long Ìyẹn ló ń pè ní ìdùnnú ọba. Ìdùnnú ọba. Yóò di ẹni bí ọkàn coming? Hey! ayò wá jọ mí. lè ṣe tuturu tu i love everything about you. Obani, ní hmm. ẹ nothing you can't do nothing nothing to me. àwọn sápá <laughs> Ah, ó ti yanjú. ọ ti yọjú o tó sẹríngà ọ ti yọjú ṣe ti gbọ́ o ìyáálé ah. mi. Godskin baby I love you so much ah. Godskin baby mo nífẹ̀ẹ́ rẹ púpọ̀. Hey. Hey, baby, I love you so much. I love you too. I love you, love oh. you, love you. Hey. Èyí tó ṣe láyé mi máa ló jẹ́ kí n mọ̀ pẹ́ baby. I love you so much. Oh, thank you. Love you, baby. Mà ní fẹ́rẹ̀ púpọ̀ wáyé. Dusty baby, èmi máa fún ẹ lóyún ọ̀hún. Ọba o. Aláwọ̀. Kò yẹ kẹ́ ti sọ yẹn ọba. Ó yẹ kọ́kọ́ rí kùn ni straight. Kọ́kọ́ rí kùn ni kó Oh ṣàkóso. Ọba o. I don't know why I love you. I just love you naturally. Oh, thank you. I love you too. we now, who is the next person? Who is the next person? Is it good to marry a single mother or not? What is the benefit? What is the uh, disadvantage and disadvantages? Hello? Ẹ káàbọ̀, kí lẹ fẹ́ a tó ẹni eh, tí mo rí bẹ́ẹ̀ ni pé tí single guy bá fẹ́ ẹni tó ti marry rí ó máa lọ́ọ̀fù tó máa fi kú ni kó tó bọ́ sọ́lẹ̀ wọ́n ti fọ́ kó tó wọlé wọ́n ti sẹ́ẹ̀tì bẹ́ẹ̀dì kó hmm, tó béèrè oúnjẹ wọ́n ti àríǹjẹ ẹ̀ hmm. ó máa lọ́ọ̀fù torí kí ẹ̀yìn ti less experience jù lọ èmi ti ṣe hmm. rí èmi ti ṣe rí me as King Ferrari mo ti ṣe rí ọba n tó dùn jù ni single guy ló mọ bó ṣe máa toast woman tó ti bímọ rí One simple láti toast kíkan ṣe bonanza fún yín ẹ kàn sọ fún pé ọmọ ẹ jẹ́ kí n máa fún ẹ ní táyà ọ̀ríjínà àwọn tó ń fún ẹ ní táyà àti bí yẹn fẹ́ẹ̀kì náà fún ẹ jẹ́ kí n máa fún ẹ lọ́ríjínà ó ti bímọ ló ti mọ ibi tó ń lọ ti mọ nǹkan tó ń sọ kì í ṣẹ̀ṣẹ̀ di pé bóyá kò sì ṣẹ̀ máa tójọ́ kan ọba èmi gbé yín débẹ̀. kí ni advantage tó wà wá wà bẹ̀ ẹ ti sọ ẹ ti sọ advantage yẹn ni pé disadvantage yẹn ni pé disadvantage yẹn ni pé kò sí bọ́n ọmọ ìyàwó yẹn ṣe máa ṣe tó máa lè bá wọn wí. torí wọn kì í ṣọmọ ẹ̀ kò lè bá wọn wí tó bá pọ̀ ọmọ tiẹ̀ ni ó lè fún lẹ́gba tó bá pọ̀ ọmọ tiẹ̀ ni ó lè dájókòó ó lè fún punishment but ọmọ ọlọ́mọ ni kò ní ever fọwọ́ kàn kò lè bá wọn wí. school fees everything gbogbo eléyẹn ọkọ bọ̀bọ̀ lè sún ìyẹn ò ní ṣe iṣu ìyẹn ò ń ṣe iṣu ó dàbí bonanza ni ẹni tó bá ń wìn wìn ni kò forever but kán ọmọ ẹ ṣẹ kó bá wọn wí àbí kán ṣe mistake kó pè wọn jókòó gẹ́gẹ́ bí ọmọ ẹ ọ kán need ọ̀rọ̀ sí tí kó pè wọn jókòó gẹ́gẹ́ bíi pé then fún ọmọ ẹ̀ láàdváìsì ọmọ àrántí mi lọ́la kò ráyè ẹ̀ because wọn kì í ṣe ẹ̀ torí òun fúnra ẹ̀ ní mistake tó ṣe tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. tí ẹ wá lè gba single man níyànjú pé kó lọ fẹ́ tó ti tó ti bímọ rí. Um, mo mo a máa mix inú ara wa ni o kò sí ní a máa wọnú ara wa ni o bómi ṣe ń wọnú mi báyìí máa wọnú ara wa ni o kò sí nǹkan tó wà mẹ́tọ́ náà bá ní bó ṣe máa rìn nìyẹn bó ṣe máa rìn nìyẹn because ọkùnrin tó ti bímọ rí ń fẹ́ obìnrin tí ò tí ì bímọ rí. ọba àgbáyé ẹ̀ ń gbọ́ mi. ó ti yé mi. ṣùgbọ́n àníyàn ṣe jẹ́ nìyẹn. ó dàrọ̀. àwọn double sales àti wọlé. good evening ìyáálé mi. ṣé àlàáfíà ni. òkú lẹ́fẹ̀ẹ́ sọ sọ́dọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ wọ èmi ló bá yín lè yan mo ṣe ẹ̀gbọ́n kan. a ò gbọ́ yín rárá we don't we can't hear you mo sọ wípé ẹ̀ṣẹ̀ wọlé ni so mo ò mọ ibi tẹ́ ti bẹ̀rẹ̀. ìlú olè ti ń sọ̀rọ̀ yìí. ọ̀hún ọba. ẹ́. nàìjíríà libya ni mo ti sọ̀rọ̀ libya. ẹ ti marry. no i'm single. tí a dúra kó tó di pẹ́ travel out. ẹ sọ wípé. ṣé a dúra kó tó di pé travel loud. no. kí ló wá dé tẹ fi ń rẹ́rìn bẹ́ẹ̀. wait na um, èmi the last time ẹni kí mẹ́sẹ̀gì mo mẹ́sẹ̀gì ó kì í mú ní whatsapp ẹ bí zì ń jọ ẹ máa pè mí padà ṣé wọ́n padà pè mí ok ó ẹsẹ̀ ẹ̀wùn yẹn kájọ dóra ni. bẹ́ẹ̀ but àdè wá jìnnà síra wa ìgbà tí mo wọ láìpẹ́ nàìjíríà èkìtì lèmi ẹ̀yìn dẹ̀ wà ní ondo ẹ̀ pé àjìnnà síra wa. ṣé whatsapp number mi sì wà lọ. sọta mo bá tó dé báyìí náà. ẹ dìde náà kí n wo ọkọ tẹ gbé sẹ́yìn gbọgbọ. boy need the shower. me. mi ò rí mi ò rí farabalẹ̀. Thank Thank you. Ṣé ti rí mi bẹ́yìn ọ̀gá? So egungun mo fẹ́ tú. No now, a lè ṣe dọ́gì. Mo sì nídìí díẹ̀. Bàbá máa wọ pákoro pákoro pákoro pákoro pákoro pákoro. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ẹ tí ìdòwò bòtẹ́ pé ó máa máa ṣe three voice fún yín kì í ṣe ẹni tí ò bá ní ìdí nìkan ló mọ kódò má gan o èmi mo máa ráìdì yẹn ìyún ní ráìdì yẹn. Hmm, ẹ fẹ́ dómi. ṣé ti gbọ́ ọ àyíwá ẹ ṣe ń sọ̀rọ̀ rẹ̀. ṣèbí whatsapp number mi sì wà lọ́wọ́ yín. màá dún nọ́mà nọ́mà màá gbé yín dé bẹ́ẹ̀ ni sure. ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká jọ sí kámẹ́rà dẹ̀ after this a jẹ́ ká jọ sí kámẹ́rà dẹ̀ after this program. I love your nipple. Kò sí wàhálà. ṣe

Tẹ́ ti marry. Tẹ́ ti marry. Mi ti marry. Ẹ dìde káwò yín. Ẹ dìde káwò yín. Mo ti gbọ́ o. Kí lẹ sọ? Àbí boyfriend yẹ wà. Mi ni boyfriend. ìdí ni kẹ́ yíwá kì í ṣe ẹ̀yìn rà ẹ jókòó àtìrí ẹ jókòó. ọmọ mélòó lẹ ti bí. mi ì tí ì bímọ sà. ẹ ṣú ọ. bẹ́ẹ̀ ni. ṣé ẹ lè wá sí Abẹ́òkúta lọ́la. mo ti gbọ́ mo lè wà. ṣé ẹ fẹ́ kí n gbé ọkọ ní àbí ẹ fẹ́ fẹ́ mi fún ara mi. kí lẹ wí. ṣé ẹ fẹ́ kí n fún yín fọ́kọ ní àbí èmi gbọ́dọ̀ lọ́dọ̀ fún ẹ. ah <laughs> ẹ lè fún mi lọ́kọ. ok ẹ láìkì mi àbí. ok ẹ láìkì mi àbí. ah mo láìkì yín ọba mo láìkì yín. ẹ. Eh, se mo lè kọ se mo lè kọ kí lẹ wí. ṣé a lè ṣe bí ẹ̀mejì a lè ṣe bí ẹ̀mejì. mo ti gbọ́. bóyá gba nọ́mbà mi ó ẹ̀ sàn. ẹ jọ̀ọ́ ní sùúrù ẹ jẹ́ kí oh eight one whatsapp number mi nìyẹn o máa send best message ok oh eight one. three four. three four. two seven. two seven. six seven. six seven. five six. five six oh eight one thirty four twenty seven sixty seven fifty six bẹ́ẹ̀ ni ẹ kò máa send voice message sí mi pé òkú ń lo kóńdọ̀mù o. all right tọ́ba. mi ò kí ń lo kóńdọ̀mù mi ò kí ń lo kóńdọ̀mù. mo ti gbọ́ yín ọba. yes yes ẹ káàbọ̀. mẹ́sẹ̀gì. ó ṣe é ó ṣe é. Àràpá wa ti girlfriend. Ti girlfriend. Um, ó dáa so ṣé ogun táǹṣì gbogbo lẹ gbé mi. Ṣé ọmọ Ondo gbogbo ní abẹ́kọ̀ọ́ lọ? Mi kì í ṣe ọmọ Ondo. Ọmọ ìlú bó lẹ. Ọmọ Ondo ni. Akwa Ibom wallahi kaman san kaman san san mo máa ta mọ́tò rẹ̀ máa gbọ́dọ̀ ta mọ́tò ah. ah, ọba ẹ má ta ẹ má ta mọ́tò yìí. Ah àwọn ọmọ òun yẹn hmm. àwọn ọmọ òun yẹn hmm. ayé ọkùnrin ní fọ́ọ̀rì lọ́kùnrin yẹn ọba dúró dáadáa. lórí wọ́n tó pèrè àdé baby. bèbí ara ìgbóná jù kan ní ìgbóná bó ṣe lójú kókó kó. <laughs> meat baby. ọba ilé sẹ́ńdọ̀ owó mọ́tò máa bá yín lọ́la. Ah. sọ bùkátà mo fẹ́ fẹ́. <laughs> ẹ fẹ́ bùkátà o ẹ gbàgbé ẹ̀. <laughs> big girl òkè máa ń sọ ọ̀nà. <laughs> mi ṣe big girl. ok sápá lè jìnnà yìí. ah ọba. Oh, ìgbà o. ìdí àtẹyàn darí kò sówó. Hmm. ok èlò lówó mọ́tò yín. láti bíi sí Àbújá mi. Abẹ́òkúta. ok. èló lẹ́yìn mọ̀ pé wọ́n lè gbé five hundred naira mo wọ́ gbọ̀n. <laughs> nílùú bo ah, ọba eh, five hundred naira ṣé kò ní tó five k ṣá eh. láti òde ẹwọ láti òde ẹwọ jẹbú òde láti jẹbú òde ẹwọ abẹ́òkúta ẹ̀sìn lábẹ́òkúta. a tó five k o. ẹ ń sọ fún mi pé ẹ ní five thousand èdè dọ́dọ̀ mi kò sówó ọba ah, èèyàn ti ń sọ pé fifty k ọ̀dà ẹ lọ yá owó lápò tẹ bá débí a máa san bills. ọba mi kì í yá owó. so tí n bá fún ẹ lówó ìsìnkú. ọba ẹ kálẹ́ sà ṣé tí bá fún ẹ ló ṣé tí mi bá fún ẹ lówó ṣé o máa wà lówó máa wà. I'm expecting you to come. ẹ ìyẹn tó bá ti fún mi lọ́wọ́ mọ́tò mo máa wà. yorùbá sápá sí. ẹ kalẹ́ sà. Ah, ìjọ́ ọ̀la wọn kà wá fún ojú yín. mo jáde ni. ẹ bá ti jáde báyìí àwọn píńtà gbọ́dọ̀ kún ojú. sá. mo ní ìjọba ti fẹ́ jáde báyìí àwọn píńtà gbọ́dọ̀ wà kọ́kọ́ kún ojú nínú. èmi mi náà mo kùn. ṣé ojú tó kún báyìí àpẹẹrẹ ìyàwó ọba sọlọ́pọ̀ ti hàn lára ọba ẹ láìkí ẹ bọ mo kàn mo kàn ó pé kí n change look ni. Hmm. bí ìtàwọn tó ṣe rúbù. báwo ni investigation tó lọ parí lánàá níbo ló bá dé. ah ìgbà tí mo bá lọ lánàá sáà ọ̀tọ̀ nìkan tí mo tún rí o ńṣe ni àṣìbà ṣe ló lọ sí láìfù tó sẹríngà ó wá sọ fún àṣìbà wa ń tra àti sọ fún tó sẹríngà pé à honeydew o ó ti lọ sọ̀rọ̀ fọ ọ̀rọ̀ ẹ̀fọ́ bá o ẹnu òun lọ kọ́lọ́ máa gbọ́ o kíníkan kìnìkan ni àṣìbà padà sọ pé òun lọ club pé òun fẹ́ gbé tó sẹríngà lọ club lánàá. lánàá lálẹ́ àná lẹ́yìn tẹ́ parí tá a parí láìfù bí ni mo wá káwọn méjèèjì tọ́jú sọ pé nítòsí ẹ̀rígà lọ múra póyá club ha mania ní a nítòsí ẹ̀rígà lọ múra kẹ̀ ṣọ́ọ̀bà lọ́rán àṣìfàǹṣẹ́ pé kó gbé tòsí ẹ̀rígà lọ club máa ní pé even ọba mo ní píṣọ ibi tó ti jọ ń sọ̀rọ̀ Ńbọ̀. Ìjọba mi sẹ́ndì ẹ̀ sí DM. Mi lè fi hàn yín gan. Ẹ wà méjèèjì. Wọ́n jẹ́ gbé ẹlòmíì wọlé, àwọn méjèèjì nìkan ló wà ń bẹ̀ tọ́jọ́ sọ wípé à ó yá klọ́ọ̀bù o, kíní kan kì í kan. Àṣìbá ni bóun ṣe ń wọ̀ ọba pọ́dà ìpọ̀ ọba ò ní interest mọ́. So Seringa, is that true? ọba náà sà. báwo ló ṣe rí báwo ló ṣe ṣẹlẹ̀. <laughs> ah honey drip ìgbà tí mo ṣe live lánàá àtúbọ̀ wọn wá wọlé wọn ní à pé nǹkan kan ṣẹlẹ̀ wọn ní kí ló ṣẹlẹ̀ wọn ní à honey drip pé tọ́jú drip pàtì wọn bí pé àwọn ò ní sàn kankan o wípé honey drip wá sàn nǹkan fún ọba pé but àwọn ò ní sọ fún mi o pé àwọn share live yẹn pé kí ló dé tí mi ò fura mo ní àmì ò rí live kankan wọ́n wá ní àwọn tẹ̀ fẹ́ lọ sí club ní Friday mo wá ní ṣé ẹ ti fẹ́ máa lọ ni wọ́n wá ní ah. mo wá ní àbí ah. kájọ lọ èmi wá ní àbí kájọ lọ wọ́n wá ní àwọn ò ṣe o ọba ìyàwó ọba làwọn ọba lọ sí club àwọn ò ṣe o kìnnìkan and Idrap bó ṣe jẹ́ nìyẹn o ọba. who is your alẹ́lẹ́rìí ẹ. talẹ́lẹ́rìí ẹ nígbà tí ọ̀rọ̀ yẹn ṣe. ta ló wà ń bẹ̀ àwọn méjì yẹn náà làwọn àwọn méjì náà làwọn ń bẹ̀ ọba. ọba èmi gan mo send request kò jẹ́ gbé mi wọlé. ẹ ṣí àláìfù yẹn sí àṣìfà. mo ti share. so lẹ́yìn tó ṣe double salisa ẹ̀ta tó fẹ́ wá sọ́dọ̀ àṣìbà. ó fẹ́ pin dọ́dọ̀ àṣìbà ọba. ọba ọba. ẹ ṣọ́ ara yín lọ́dọ̀ ọba ṣe mọ̀ pé mo jẹ́ ìtù. àtìrí ẹ jẹ́ǹtì lójú ẹ jẹ́ǹtì lóbò. ọba ụmụ anyị kpara mọ odidi emi Iyali ẹ̀ parọ́ ẹ̀yin ẹ̀bẹ̀rẹ̀ bí club àbí kò sọ̀rọ̀ club. òun náà ti ń jẹ́wọ́ bọ̀ díẹ̀díẹ̀ ó lóun tó kó máa tẹ̀lé lọ òkè ni ìpàdé tó wà láàrin wa ti eh, eh. tẹ̀lé lọ. tòbí sọ bá ṣì bá pò fẹ́ tẹ̀lé lọ club ṣáàṣì bá jọba ni. o kàn ní náà mo fi ń ṣeré ni ọba aṣẹ pé kò dá ká máa parọ́ mo ní à àbí kí n ká lọ ní àrárá àwọn òṣè o mo ní àmú ti ń ṣeré ni omi lọ club o. wọ́n sì máa tẹ̀yàn ẹnìyẹn bó sọ pé ah. wọ́n máa ṣe sọ fún mi pé òfin ṣeré. ẹni tó fẹ́ tó tiẹ̀ tẹ́lẹ̀ sọ fẹ́ bá ìjà ni ṣèbéèrè náà lẹ́nu ah no ṣé rí ọba ẹmọkọ tó ṣẹlẹ̀ ni ṣé mo pé lánàá tí wúmá yìí tó ń sọ pé ọkọ kan kínní ṣé rí wúmá yìí náà lé ọkọ níbì kan ṣé rí ẹjẹ lórúkọ ẹni yẹn ṣítù lórúkọ ẹni lórí áàpù yìí <laughs> so ṣé ń gbọ́ ọba. <laughs> Bàbá ẹ so tó bá tá a bá ti ń ṣe live by onidripmania mo ń lọ sí ilé àwọn eh, àwọn ilé àwọn bàbá ọkọ mi ìyá ọkọ mi o ọmọ wa lọ síbẹ̀ tó wọ́n dàbí pé àwọn àwọn fámìlì ọkọ wọn wọ́n ti lé wọ́n ti lé wọ́n ti lé onidrip níbẹ̀ pé kò lè fẹ́ ṣìtúmọ̀ so ó wá padà wá sí family house so àwọn yẹn wá ní pé àwọn ti kó ọba ṣẹ́mi pé mi para. ato ọdún mélòó ato ọdún mélòó tọ́jú gan fẹ́ ra. ọba ó ti pẹ́ o ó ti máa fẹ́ lo six months báyìí. ọ̀dà wàá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún mi nísìnyí. ọba múmà yìí gan ló toast máa yẹn. ẹ kí ló tó fi jẹ́ pé ẹ̀sẹ̀ wá ń sọ fún mi nísìnyí kí ló tó ti sọ fún mi tẹ́lẹ̀ olùfọwọ́jọ torí àṣírí ẹ ọba mo ṣẹ̀ṣẹ̀ rántí ni. <laughs> that's very good In ni evidence ẹ kọ́ ń fẹ́ra. ọba ẹ jẹ́ kí n ṣe ẹlẹ́rìí sí ẹni mẹ́rin. ṣé èmi ṣèǹjì orúkọ mi rí ọba ẹ mọ̀ pé tí mo ṣe fáìn tó yìí àwọn èèyàn wọ́n máa ń tira wọn ni pé ah kúrò lọ́nà mo láìkọ́ ní drip o. Oh mo fẹ́ fọ́ ní dìrìpù wọ́n pọ̀ tó yẹ pé èmi gan ẹ̀rù bà mí pé nọ́mbà tí kọ́kọ́ fi ń ṣeré tó bá yá tó bá serious máa sọ fún ọ ah, irọ́ o ìyàwó ọba ni mí o mo ò ṣe o so bí nǹkan tó ń gbọ́ nìyẹn kó ní gúrúùpù wa yẹn ó ló jẹ́ àwọn tó sọ pé ọ́ ìyàwó mi ọ́ ní dìrìpù ìyàwó mi bọ́ máa sọ fún wọn pé à ìyàwó ọba lèmi o mo ò ṣe o. bọ̀tọ̀ òun bá ẹ̀kan tó sọ ọ́ ti tẹ́lẹ̀. ẹ ó ti ṣe wedding ó ti ṣe wedding ọba. wedding bíi báwo. ẹ̀rí tó ṣe ń jorúkọ ẹ̀ wọ́n sọ wọ́n pọ̀ ló ṣe ṣe ń jorúkọ ẹ̀ ńgbà yẹn sí Jàbú tó sẹ́ríńgà Jàbú tí ìyá Joshua náà sọ lánàá pé. ẹ ti jẹ́ pẹ̀lú ẹ ti jẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ fún kí wọ́n gbọ́ ẹ̀rùn létí.